ọpẹ́ ìyìn ọlá àti ìbà ni a fi fún Ọlọ́run baba agbára àti ipá. Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn torí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Ìjìnlẹ̀ ìfẹ́ àìkú àìsà àìdí ìbàjẹ́. Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jakọbu, Ọlọ́run Olúwa ṣe Olúwa fi mi gùn ọ̀run yín ká. Jésù ẹ kú òwúrọ̀. Èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti ilé iṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́rú ọjọ́ kọkànléní ogún oṣù kẹsàn-án ọdún twenty twenty two. Àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí náà ni olùpèsè ńlá apá kìíní. Olùpèsè ńlá apá kìíní. Ẹsẹ̀ bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ la mú láti inú ìwé Lúùkù orí ìkẹta ó dín ní ogún, ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ ìkọkàndínní ogún. Ó sì ṣe bí ó ti ń lọ sí Jerúsálẹ́mù, ó kọjá láàárín Samaria òun Galili. Bí ó sì ń wọ ìlú ìletò kan lọ, bí ó ti ń wọ inú ìletò kan lọ, àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá pàdé rẹ̀, wọ́n dúró lé òkèèrè. Wọ́n sì na ohùn sókè wípé, “Jesu, Olùkọ́ni, ṣàánú fún wa.” Nígbà tí ó rí wọn, ó wí fún wọn pé, “Ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà.” Ó sì ṣe bí wọ́n ti ń lọ, wọ́n sì di mímọ́. Nígbà tí ọ̀kan nínú wọn rí pé a mú òun láradá, ó padà ó sì fi ohùn rara yin Ọlọ́run lógo. Ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀, ó ń dúpẹ́ lé ọwọ́ rẹ̀, ará Samaria sì lé òun ṣe. Jesu sì dáhùn wípé, “Àwọn mẹ́wàá kí a sọ di mímọ́, àwọn mẹ́sàn-án yòókù ha dà?” A kò rí ẹnìkan tí ó padà wá fi ògo fún Ọlọ́run bí kò ṣe àlejò yìí. Ó sì wí fún un pé dìde kí ó sì máa lọ. Ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. Kí Olúwa bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Olùfẹ́, nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún àti kejìlélógún ẹ̀kọ́ tí a kà fún wa yìí, Jesu Olúwa wá béèrè pé àwọn mẹ́wàá kí a sọ mímọ́, àwọn mẹ́sàn-án yòókù a A kò rí ẹnìkan tí ó padà wá fi ògo fún Olúwa Ọlọ́run bí kò ṣe àlejò yìí. Nígbà náà ni ó wá sọ fún ẹnìkan tí ó padà wá náà pé bí ó tilẹ̀ jẹ́ pé ìṣòro kan ni ó mú ọ wá lákọ̀ọ̀kọ́, ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ pẹ̀lú pípadà wá rẹ láti wá fi ìmọ̀ore hàn fún ìwòsàn kan tí o rí gbà náà, ó ti sọ ọ́ di ẹni tí ó di òmìnira kúrò nínú gbogbo ìṣòro yòókù tí ó wà nínú ayé rẹ. Ohun tí èyí túmọ̀ sí olùfẹ́ ni pé àwọn adẹ́tẹ̀ mẹ́sàn yòókù tí kò padà wá wọ́n ni. Ẹyọ ìwòsàn kan ṣoṣo náà ni wọ́n rí gbà mọ́ àwọn náà ìbá ti rí gbà ju ẹyọ kan lọ, ìbá ṣe pé wọ́n padà wá fi ìmoore hàn sí Ọlọ́run ni. Fún kí ó bá lè yé wa dáadáa olùfẹ́, jẹ́ kí á lọ sí orí ìtàn ìṣẹ̀dá ẹni ní Gẹ́nẹ́sísì. Ní Gẹ́nẹ́sísì orí kejì ẹsẹ̀ kẹjọ sí kẹtàdínlógún, a sọ fún wa bí Ọlọ́run ẹlẹ́dàá, olùpèsè, olùgbàlà bí ó ṣe dá ènìyàn. Àmọ́ ṣáájú kí ó sì tó ṣe ìṣẹ̀dá ènìyàn, ó kọ́kọ́ pèsè ibi tí ó dára fún ènìyàn láti máa gbé kalẹ̀ náà, tí í ṣe ọgbà Ídẹ́nì. Níbẹ̀ ni Ọlọ́run sì fi ènìyàn sí, ó sì pèsè ohun gbogbo tí Ádámù yóò nílò síbẹ̀. Ojú ọjọ́ tí ó dára láti máa gbé, onírúurú oúnjẹ tí yóò máa jẹ. Bẹ́ẹ̀ ni gbogbo ẹranko tí Ọlọ́run dá ni wọ́n ó sì ń fún Ádámù. Olùfẹ́, Èyí ni pé a dá ohun gbogbo kalẹ̀ láti jẹ́ kí nǹkan rọrùn fún ènìyàn kí ó sì máa ṣe é ní àǹfààní. Àní ní ìgbà tí oru bá mú pàápàá, Ọlọ́run pèsè ibi pàtàkì kan fún àwọn ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe sí àwa náà di òní. Ìní pé bí ó ti wù kí ọrọ̀ ajé orílẹ̀-èdè kí ó rí, Ọlọ́run ṣá máa ń pèsè fún ìwọ àti ìdílé rẹ. Bẹ́ẹ̀ ni ó sì ń tẹ̀síwájú láti máa jẹ́rìí ara rẹ̀ gẹ́gẹ́ bí olùpèsè tí ó ga jù lọ láyé wa. Ní ìgbà tí ohun gbogbo yòókù bá wá kùnà, olùfẹ́ Ọlọ́run kì í kùnà rárá. Ẹ jẹ́ kí obìnrin opó ara Sarifati nì nígbà tí ó ku oúnjẹ ìkẹyìn nínú ilé rẹ̀ tí àwọn ohun mìíràn tí wọ́n ti kùnà. Ìgbà náà ni Ọlọ́run rán sí i. Ọlọ́run kò kùnà fún obìnrin bẹ́ẹ̀ ni Ọlọ́run kò já kulẹ̀. Bákan náà Níbẹ̀ ni a kọ ọ́ sílẹ̀ pé Ọlọ́run kò kùnà fún opó ọ̀kan nínú àwọn ọmọ àwọn wòlíì tí ó sá tọ Èlíṣà lọ fún ìrànlọ́wọ́. Ọlọ́run bu ọlá fún Ádámù nípa pé ó jẹ́ kí ó sọ àwọn ẹranko tí ó dá lórúkọ. Ọlọ́run sì rí dájú wípé ó fi Ádámù mọ iṣẹ́ ṣíṣe. Ìdí náà nìyí tí àwa náà bí òbí fi gbọ́dọ̀ rí dájú pé a fi àwọn ọmọ wa mọ iṣẹ́ ṣíṣe, kí a mú kí wọ́n yan iṣẹ́ rere láàyò kí wọ́n mọrírì iṣẹ́ gidigidi kí wọ́n sì ní òye pé iṣẹ́ ṣíṣe òun náà ni oògùn ìṣẹ́. Ohun kan tí mo kíyèsi ni pé àwọn ọmọdé máa ń fẹ́ láti ṣe àwọn nǹkan tí wọ́n rí tí àwọn bàbá wọn bá ń ṣe. Nítorí náà bàbá tí ó ń ṣiṣẹ́ gidigidi yóò mú ìwúrí bá ọmọ rẹ̀ láti lè yan iṣẹ́ gidigidi láàyò. Nígbà tí bàbá tí ó ya ọ̀lẹ yóò máa kọ́ ọmọ rẹ̀ bí a ti ń ṣe ìmẹ́lẹ́. Olùfẹ́ ohun rere ni pé àwọn bàbá kan wà pé bí ó ti wù kí wọ́n ní ọrọ̀ tó, wọ́n máa ń mú kí àwọn ọmọ wọn kí wọ́n máa ṣe iṣẹ́ àṣekára yálà ní ilé iṣẹ́ tí wọ́n dá sílẹ̀ ni tàbí ní ibòmíràn. Nípa wíwá ṣe èyí, àwọn ọmọ wọ̀nyí yóò kọ́ bí ènìyàn ṣe ń mọ rírì owó àti láti mọ iyì rẹ̀ kí wọ́n tilẹ̀ tó gba ogún ìní tí àwọn bàbá wọn ní ní ìpamọ́ fún wọn. Olùwẹ̀ fún ìdí yòwú tí ó lè jẹ́, àwọn ènìyàn máa ń gbé yé ohun tí wọ́n bá kójọ nípa iṣẹ́ àṣekára iṣẹ́ ọwọ́ wọn. Ní ìdàkejì ẹ̀wẹ̀, ohunkóhun tí ènìyàn bá rí gbà lọ́fẹ̀ẹ́, wọ́n máa ń sábà fi ọwọ́ yẹpẹrẹ mú un tí wọ́n á sì lò ó ní ìlòkulò. Èyí ni pé ọlá tí a kò bá kà sí tàbí tí a fi ọwọ́ yẹpẹrẹ mú, a máa pàdánù rẹ̀ ní ni. Gẹ́gẹ́ bí ọlá tí a fi ọ̀nà ibi àbí ọ̀nà ẹrú tí a fi kó jọ, irú ọlá báyìí iná ni yóò jó ní ìkẹyìn. Ìdí náà nìyí tí a fi máa ń gba àwa èèyàn ní ìmọ̀ràn pé kí ẹ tó fa ọlà lé àwọn ọmọ yín lọ́wọ́, ẹ kọ́kọ́ gbin ọgbọ́n àti ọ̀dọ̀ Ọlọ́run, ẹ gbin sí inú ayé wọn ná. Yálà ọkùnrin àbí obìnrin kí wọ́n má bàá ṣe àṣìlò ọ̀rọ̀ náà tí a ó fi lé wọn lọ́wọ́. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́, kó sì fún wa ní ọgbọ́n ìmọ̀ àti láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ fún àǹfààní àti èrè ara wa ní orúkọ Jésù. Gba àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́, bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ kọ́ mi bí n ó ṣe lè máa fi ìmoore hàn sí yín lójoojúmọ́ àní nínú àwọn nǹkan kéékèèké tí ẹ ti fi pàpà kí n ba lè jẹ àǹfààní lọ́dọ̀ yín bí olùpèsè ńlá ní orúkọ Jésù. Àdúrà kejì, Olúwa o, ẹ jọ̀wọ́ ẹ má ṣe jẹ́ kí ìṣesí mi dè yín lọ́nà àti jẹ́rìí ara yín láyé mi bí olùpèsè tí ó ga jùlọ ní orúkọ Jésù. Àdúrà ẹlẹ́ẹ̀kẹta. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí ẹ̀mí ọgbọ́n, ẹ̀mí ìmọ̀ àti òye kí ó bà lé mi, kí ó sì máa bá mi gbé ní ọjọ́ ayé mi gbogbo ní orúkọ Jésù. Èyí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí. Mo sọ ọ́ tẹ́lẹ̀ sínú ayé rẹ olùfẹ́ wípé bí ohun yòókù nínú ayé rẹ bá tilẹ̀ kùnà, Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ kò ní kùnà láyé rẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa, olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun Ọ̀rúnyìnká. Ǹjẹ́ bí ọ̀rọ̀ ìyànjú yìí bá ṣe yín ní àǹfààní tí ẹ sì jẹ́ alábùkún fún nípa rẹ̀, tí ẹ sì ń fẹ́ láti máa darapọ̀ mọ́ wa láti máa bá wa jọ́sìn ní ilé ìjọsìn wa fún ìdàgbàsókè ẹ̀mí àti nípa láti ní ìmọ̀ nípa ohun tí ṣe ti ẹ̀mí. Ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Jinodu Close by Jimoh Odutola Street of Eric Morosu lérè. A máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́. Ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀. Ìgbà ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán. Mo gbàdúrà pé bí ẹ ti ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èyíkéyìí ìsìn, Ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu, yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ, tí ìgbé ayé rẹ kì yóò sì fi rí bákan náà mọ́ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.